وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة دلالة عباد الله اتقوا الله تعالى واعملوا صالحا لأنكم في مستحل هذا الشهر المبارك شهر ذي الحجة الذي كان يصومه صلى الله عليه وسلم يصوم تسعه الأول كما في حديث هنيدة المذكورة في جمعة الماضية وتاسعه يوم عرفة الذي يندب الشارع الحكيم إلينا صيامه الذي فيه فضائل جمة كمغفرة الذنوب للسنة الماضية والباقية كما في حديث أبي قتادة أيها المسلمون لا تنسوا ما قلناه لكم أنه إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمص من شعره وبشره شيئا الحديث الذي يشعر أن الأضحية سنة وشرعت بالكتاب بقوله تبارك وتعالى وصل لربك وانحر وشرعت في السنة لحديث أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أكرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفائها وشرعت بالإجماع أيها المسلمون وأما ما يضحى به ولا يجزئ في الأضحية إلا الأنعام كالإبل والبقر والدأن والمعز لقوله تبارك وتعالى ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وفي الإبل والبقر حديث جابر بن عبد الله رضي الله عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة أن سبعة والبقرة أن سبعة وفي السن المجزئة في الإبل والبقر حديث جابر أيضا رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعثر عليكم فتذبحوا جزعة من الدأن الدأن الجزع من الدأن التي لها ستة أشهر وأما المعز فيجزئ منه السنة لحديث البراء بن عازب رضي الله تعالى عنه قال ضحى خال لي يقال له أبو بردة قبل الصلاة فقال له رسول الله صلى الله عليه وسلم شاتك شات لحم فقال يا رسول الله إن عندي داجنا جزعة من المعص قال اذبحها ولا تصلح لغيرك والحديث عقبة بن عامر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أعطاه غنما يقسمها على صحابته ضحايا فبكي عسود فذكره للنبي فقال صلى الله عليه وسلم ضحي به أنت وعند البيحكي ولا رخصة فيها لأحد بعدك أيها المسلمون ترد لغضحية التي بها عيوب لحديث البراء بن عازب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أربعة لا يزين في الأضاحي العوراء البين عورها والمريضة البين مرضها والعرجاء البين ضلعها والكثيرة التي لا تنقي عباد الله سكره مقطوعة الأذن في الأضحية أو جزء منه لقول علي رضي الله تعالى عنه أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستشرف العين والأذن وتكره كذلك مزورة القلب أو أكثرها إن كان يدمي وهناك عيوب لا أثر لها لكنها تنافي كمال السلامة وتجزي في الأضحية ولا تحرم كالحسماء التي لا أسنان لها والبتراء يعني مقطوعة الزنب والألية والجدعاء مقطوعة الأنف والخزي وغير ذلك ويستحب للتضحية الأثمن والأكمل لقوله تبارك وتعالى ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وثبت عن أبي أمامة بن سهل رضي الله تعالى عنه قال كنا نسمن الأضحية بالمدينة وكان المسلمون يسمنون أيها المسلمون أفضل الضحايا الإبل ثم البقر ثم الغنم لحديث أبي هريرة رضي الله تعالى عنه من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنه ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أكرا والحديث أبي ذر رضي الله تعالى عنه أنه قال للنبي صلى الله عليه وسلم فأي رقاب أفضل قال أغلاها ثمنا وأنفسها عند أهلها وهذا خلاف عند المالكية إذ تقول أفضلها الدأن ثم البقر ثم الإبل نظرا لطيب اللحم ولأن النبي صلى الله عليه وسلم ضحى بكرشين أملحين والقول الله تبارك وتعالى وفديناه بذبح عظيم قال أي بكرش عظيم وأفضلها البيضاء ثم العفراء ثم السوداء لأن النبي صلى الله عليه وسلم ضحى بكبشين أملحين والأملح الأبيض الخالص البياض يقول شيخ الإسلام ابن تيمية رحمه الله والعفراء أفضل من السوداء وإن كان السواد حول حينيه وفمها وفي رجليها أشبهت وضحية النبي صلى الله عليه وسلم إشارة إلى حديث عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أكرا يطو في سواد ويبرك في سواد فأتي به ليضحي به والتدعية بالذكر أفضل من الأنثى اللهم أنت الباقي المبقي أبقنا لعبادتك وارزقنا الأضحية وتقبلها منا يا رب العالمين اللهم أمنا في أوطاننا وولي أمورنا خيارنا ولا تولي ولا تولي أمورنا شرارنا اللهم اشف مرضانا وارحم موتانا اللهم كثر أموالنا وأولادنا وبارك لنا فيها اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تبارك وتعالى وعملوا صالحا في هذه العشر الأول من ذي الحجة تقبل الله أعمالنا أدرك فلان أبا فلان أبا باسو nínú nínú iṣẹ́ rẹ̀ nínú pàápàá rẹ̀ aṣọ ni ọ̀kan tó tún lọ́lọ́run ọba nínú ìmọ̀ àfijọ́sìn fún ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kọ́ máa bá nẹ́bí ọlọ́run ẹni tí ò ní sánẹ́bí mi lẹ́yìn rẹ̀ mọ́ láéláé ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kọ́ máa bá nẹ́bí yìí kọ́ máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n dúró lórí ìlànà rẹ̀ tí wọ́n dúró tì í dáadáa tí wọ́n sì sọ ọ̀ṣẹ́ títí di ọjọ́ ẹ̀san ẹ̀yin ẹrúsìn ọba ẹgbẹ̀rún ọlọ́run ọba àríkẹ́ ẹ máa ṣe dáadáa apájùlọ níbẹ̀rẹ̀ oṣù zòlìhíjà yìí ẹja lé sí níbi iṣẹ́ olóore gẹ́gẹ́ bá ti wọ́n rí pé zòlìhíjà ó di méjì lẹ́nu léyìí tí ń hàn sí wa yìí pé yaumul juma ti ń bọ̀ yìí ọlọ́run kọ́fẹ́ mi wá lẹ́dìgbà yẹn òun ni ọmọ àròfà ajá ti gbọ́jọ́ sátọ̀dé lọ́ máa ọjọ́ ọdún ká má gbàgbé gbígbé ká ṣe dáadáa nínú ìbẹ̀rẹ̀ oṣù zòlìhíjà yìí dáadáa ọlọ́lá ju jihadi téèyàn jagun tó jọ́nà ọlọ́run ọba lọ àyàfi jihadi téèyàn bá ṣe téèyàn lọ tí ò mẹ́mi bọ̀ tí ò mú nǹkan kan bọ̀ nígbà yẹn ló tó ṣe déédéé dáadáa téèyàn bá ṣe inú mẹ́wàá bẹ̀rẹ̀ zùlùhíjà yìí. inú kẹta sọ fún wa òun ni pé bẹ̀rẹ̀ zùlùhíjà yìí ànábi sallallahu alaihi wasallam a máa fi gbààwẹ̀ láti bí ọjọ́ àná tí ó fi di ọjọ́ kẹsàn-án ọ̀sán zùlùhíjà gẹ́gẹ́ bá a sọ fún ayé bọ́wá nù hadith Hunayda tọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam a máa gbààwẹ̀ ní mẹ́sàn-án ìbẹ̀rẹ̀ zulhijja àwọn ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ níbẹ̀rẹ̀ zulhijja a sọ yẹn fún wa ní jùmọ̀ àtọ́lọ̀ kátùmá wa gbàgbé pé béèyàn bá tó wá láǹfààní àti gbààwẹ̀ ní gbogbo àwọn ọjọ́ mẹ́jọ tí ó ṣáájú jùmọ̀ àti ń bọ̀ yìí ká má jẹ́ kí ọjọ́ jùmọ̀ àyẹn kọ́kọ́ fún wa ìyẹn yọ ọmọ àrọ̀fà nítorí pé sẹ̀rí abẹ́ ká gbà yẹn nítorí ládá tó wà nú ẹ̀ ànátòsálà máa gba mẹ́sàn-án yẹn ṣùgbọ́n bí yẹn bá tún lè gbàjọ́ arọ́fà yẹn tí ò bá láǹfààní àti gba àwọn ọ̀bẹ̀rẹ̀ yìí kọ́ má jẹ́ kí arọ́fà bọ́ bó ti wá nu hadith àbí Qatada radiyallahu ta'ala anhu ó ní wọ́n bí òjíṣẹ́ ọlọ́run ọba léèrè sallallahu alayhi wa sallam an sawmi yawmi arọ́fà nípa bóun ni ṣé ká ń jọ arọ́fà ìtumọ̀ rẹ̀ nígbẹ́ni tí ò bá ti hajj ṣé kọ́ láwẹ̀ ànábì níbẹ̀ ni kó láwẹ̀ afẹ́ni ẹni tí ò bá fi hajj kó gbàrọ̀ ẹ̀ ní ọmọ àròfà. àwọn ẹjọ́ àròfà yẹn anábì sallallahu alayhi wa sallam wọ́n ní yukaffiru sanata al-madiya wal-baqiya. odidi àforíjì ẹ̀sìn ọdún méjì lèyẹn máa rí lórí ẹ̀ tí yẹn bá gbàrọ̀ ẹ̀ ní ọjọ́ júmọ́ àti ń bọ̀ yìí. àforíjì odidi ọdún méjì gbáko lèyẹn máa rí lórí rẹ̀ ká gbìyànjú ká nígbàgbọ́ òdodo. ẹ má jẹ́ àgbàgbé ohun tá a sọ fún wa níjẹjọ níjúmọ́ àtọkọjá wípé tí mẹ́wàá bẹ̀rẹ̀ yìí tó bá ti wọlé irú èyí tá a sọ fọ́ bẹ̀rẹ̀ látàná tó di méjì lẹ́ni tí a sì rẹ́ ń tọ́ fẹ́ wa rẹ̀ o ó sì má gé o ọ̀gbọ́dọ̀ gé nǹkan kan nu orí rẹ̀ ara rẹ̀ kankan O gbọ́dọ̀ gé ìkànnà. hadith yìí òun ló ń fún wa ipe kápẹ́rẹ́ léyà súnà nẹ́bì ni sallallahu alayhi wa sallam sọlọ́wọ́n ọba àlekè ọlábà ti ṣìkẹ́ rẹ̀ fún wa dá lówó dáfi rà á àbíyẹn sì sinrin tó wọlé yá kápá súnà nẹ́bì ni àti pé wọ́n tún ṣe ìpẹ́rẹ́ léyà yìí ló fi fún wa pẹ̀lú tíra ọlọ́wọ́n ọba ọlọ́run ọba àlekè ọlá sọ fáà nẹ́bí ìgbà tó dẹ̀ tún sọ fáà nẹ́bí ọgbọ́n gbogbo eré ànábì kírun fẹ́lẹ́ dà rẹ̀ kó o sì gún rẹ̀ fún un. àti pé kápẹ́rẹ́ iléyà yìí irun tí wọ́n ṣe lófin fún wa ní pẹ̀lú hadithi Anas bin Malik radiyallahu ta'ala an ó wa yìí pé pẹ̀lú súnnà ojú jẹ́ wa yìí funfun tí o rẹ̀ ansasala ń fi ọwọ́ rẹ̀ tó ní ìyẹn fi rẹ̀ fún ara rẹ̀ ó dẹ̀ gbé ẹsẹ̀ rẹ̀ ọrùn ẹran yẹn nígbà tó fẹ́ rẹ̀ gbogbo mùsùlùmí ayé kò sí wípé nǹkan tó wà nù òfin ni tó wà nù lànà ẹ̀sìn ni a lè fi paléyà a lè ràkúnmí la lè fi paléyà kèsì gbogbo wọn bá wà la lè fi paléyà iyán lè fẹ́ já paléyà o àbádìẹ ẹ̀rí ràkúnmí a lè fi paléyà a lè fi màálù paléyà a lè fàgbò paléyà a sì lè fi ewúrẹ́ dáhà náà sí àbí mẹ́ǹsọ́rọ́ a fi paléyà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó sọ yí pé káwọn yẹn lè rántí ọlọ́run ọba lórí ohun tó fi kẹ́ wọn. nínú àwọn ẹran ẹran yẹn òun náà ràkúnmí àti màálù àtàgbò àti mẹ̀nsóró àti àwọn ewúrẹ́ lọ́dọ̀ wa tá a fẹ́ fi ràkúnmí paléyà àbí màálù ó lálàyé pàápàá jùlọ nù hadith àfọwọ́ Jabir bin Abdullah radiyallahu ta'ala ó ní àwa pa ràkúnmí pẹ̀lú ọlọ́run ní àmọ̀lì Hudaybiyah nígbà tí wọ́n lọ sí ó ti jà nígbà tí wọ́n lọ sí tí wọ́n lọ sí ní àmọ̀ Hudaybiyah. afáwa jábìrù ní apá ràkúnmí àwa méje la dìrọ̀mọ́lá ràkúnmí ẹ̀yọ́wóró kan àwọn èèyàn méje sì ń dìrọ̀mọ́ màálù ẹ̀yọ̀ kan. tá a bá wá fẹ́ pa ràkúnmí àbá fẹ́ pa màálù àbá fẹ́ pàgbò àbá fẹ́ pa mẹ̀nsóró fún léyà àbí wúrẹ́ náà la fẹ́ pa ó tún ní májẹ̀mú ó lọ́dún tó gbọ́dọ̀ tó tó bá yẹ pé ràkúnmí tó bá pé màálù àbọ̀dẹ̀ jágbó àbójẹ́wúrẹ́ anábì sọlọ́ra sálásán nù hadith jábìrì yẹn yí pé ẹ gbọ́dọ̀ pa kankan nù àwọn ohun tá a kà yí ẹ̀ là mọ̀sẹ́nà mọ̀sínà yẹn nínú ebel òun ni pé tá a bá fẹ́ pa ràkúnmí tí yẹn méje fẹ́ dìrọ̀ mọ́ ràkúnmí yẹn gbọ́dọ̀ pọ́dún márùn látọdún mẹ́rin sí márùn. tọ́ba dẹ̀ ṣe pé màálù la fẹ́ dìrọ̀ mọ́ táwa méje fẹ́ dìrọ̀ mọ́ màálù yẹn gbọ́dọ̀ lé lọ́dún méjì kó tó mẹ́ta ọba wa jù bẹ́ẹ̀ lọ kò sílẹ̀ yìí. ẹ jẹ́ ká jésù nà yí àwọn èèyàn ẹlòmíì kan lè sọ pé wọ́n ni òun ọ̀pá màálù ó lè jẹ́ màálù tí wọ́n ń sìn náà gbà tó ipọ́ jẹun ló fi yó ọlẹ́ má ju màálù olóṣù mẹ́fà lọ kọ́ wọlé yá o màálù dábàá pa àtọ́dún méjì táwa méje bá fẹ́ dìrọ̀ ọmọ sọ́dún mẹ́ta tọ́ba ajá sí pàgbò la fẹ́ pa ẹ̀wẹ̀ àpọ̀dún kan tó máa tọ́dún méjì tí ó súnmọ́ ọdún méjì dáadáa bẹ́ẹ̀ náà ni mẹ̀nsóró bẹ́ẹ̀ náà lè wúrẹ́ òun lọ̀rọ̀ táwọn sọ̀tẹ́ lágbọ́ wípé alẹ́ gbọ́dọ̀ dúnbò ìlà mùsùlùmí àyàfi tó bá ṣòro fún yín nígbà yẹn ẹ lè dúnbò jáza àtàmínà dáhàn kí ni wọ́n ń pè ní jáza àní nàìjíríà àní òun náà ni àgbò tó lọ́lá àgbò ni sùmọ́rọ́ bẹ̀ jẹ́ dáadáa kò jó sùn mẹ́fà lọ a lè parú eléyàn ẹ̀rí irú eléyàn la lè pa gbàláyé wà fún wa láti parú yẹn ṣùgbọ́n ẹrẹ́ mẹ́sọ́ gẹ́gẹ́ bá ṣe sọ yẹ ọ̀pọ̀dún kan ọ tí wọ́n máa lọ sọ́dún méjì àbáwọn ewúrẹ́ wa bíi òkọ nǹkan kan apọ́dún kan tí wọ́n máa lọ sọ́dún méjì pẹ̀lú hadith al-Bara ibn Azib radiyallahu ta'ala anhu ó ní àbúrò ìyá òun lọ́kùnrin wọ́n ń porúkọ rẹ̀ ní Abu Burdata ó dúnbó ẹran ṣáájú kan tó kírun yín dì gẹ́gẹ́ bá a ti pé ńgbà tí lèmọ́mù bá kírun rákà méjì fún yẹn tán ìgbà yẹn lè yẹn láǹfààní àti ṣe ọ àti pẹ̀rẹ̀ léyà ẹ̀rí ọwọ́ àti pẹ̀rẹ̀ ṣáájú kí wọ́n tó kírun yín ọlọ́run sọ wípé sọ rẹ tó ẹ̀rìn àpàjẹ lásán ni. ọkàn pẹ́rẹ́ jẹ́ ní ọ̀fíìsì ìjọsìn ọwọ́ nílò òjíṣẹ́ ọlọ́run àti pé mo sì ní irin àwọn sì kan bíi mẹ́sọ́rọ́ dàbí káfọ́ eléwúrẹ́ tọ̀dọ̀ wá ń bí báyìí ṣùgbọ́n ẹran yẹn ọ̀kadùn àtúntò sáláwá ní lọ́ọ́dúnbù rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìwọ ẹlòmíì ọ̀gbọ́rọ̀ náà wò mọ́ o ìwọ nìkan làǹfààní wà fún ọ láti ṣe bẹ́ẹ̀ nínú hadith omi tí a fa àwọn ọkùnrin àmì rẹ̀ táwọn náà gbà àwọn làǹdẹ́bì sallallahu alaihi wasallam ó fún ẹnìyẹn ní àwọn awon kan àwọn àgbò ó kó fún wọn ni kó pín fún àwọn sọ̀hábà kọ́ máa jẹrin léyà ọwọ́ apàdà wa fún bíi mẹ̀nsóró tàbí ká pé léwúrẹ́ yẹn ewúrẹ́ yẹn ọ̀wá kádùn ọwọ́ asọ́fà nẹ́bì pé ohun tó kù nìyẹn ni ìwọ náà lọ́ọ́ fi paléyà lọ́dọ̀ ìmọ̀ọ́mù Bayhaqi táwọn tó ń fìdí ẹ̀ múlẹ̀ yìí ọkùnrin yẹn nìkan ń yọ̀ǹda fún ìyẹn nìkan làdé sọ̀sálà ń yọ̀ǹda fún yín pé ẹrẹ tí ò kádùn kàn yẹn ó lè fi ṣe kí ni ọ ó lè fi paléyà pàápàá jùlọ bí àwọn mẹ̀ǹsọ́rọ́ àbí àwọn ewúrẹ́ ọ̀dọ́ wa yìí ó lè fi paléyà òun nìkan ni. níbẹ̀ yẹn ni ó ti máa yé wa yìí pé gbogbo ẹrin ọ̀dọ́ wa yìí bí òun kọ́ ta bá fẹ́ fi paléyà ọwọ́ léyà o. ṣùgbọ́n ọkadùn kan sókè ọtọ́dún kẹ́kọ̀ọ́ máa lọ ọdún méjì kó tó di bá ṣe kí ni ọ á fi paléyà ẹ̀yọ́ nígbàgbọ́ òdòdó ìhun tó da là á fi ń sin lọ́hùn. ẹ̀rìn iléyà tó bá lábà wọ́n bá a bá fi ṣèjọsìn ọlọ́run nígbà o. bó ti wá nù hadith al-Bara ibn Azib wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé àwọn ẹran mẹ́rin kan bẹ ká sàmì sí wọn. kò gbé láti fi paléyà o. ẹran tó dájú táwa náà dẹ̀ rí pé àwọn òbàdàn bí àwọn ọ̀yọ́ ní tòótọ́ àgbàdo fi paléyà. ẹran abirùn tó yẹ pé ogun yẹn mọ̀ pé léyìí ò bá a bá lè kò ní sáré a lè fi palẹ̀ ya bákan náà èyí tó mú kùn débi pé ẹsẹ̀ rẹ̀ kẹ̀dí wọ́ tààrà ráì a lè fi palẹ̀ ya bákan náà èyí tó ṣe wípé egun ẹ ti fọ́ débi pé bí egun yẹn dá yẹn tá a bá fọ́ egun yẹn kò ní tú òróró jáde a fẹ́ràn yẹn palẹ̀ ya bákan náà afẹ́fẹ́ ká sọ́ra fún èyí tó ti gé létí pẹ̀lú hadith Ali bin Abi Talib radiyallahu ta'ala hadith yẹn wọ́n lọ padà dé daraja Hasan dípò jíjẹ ọlọ́run ọba pa wá láṣẹ wípé ká sì tún ṣọ́ ojú ẹran wa dáadáa kó má fọ́ lójú kó má gé létí ìyẹn rẹ tá a fi paléyà. bákan náà èyí tó ti rún níbi ìwo tí ìwo rẹ ti rún tàbí pípọ̀ owó rẹ ó ti fọ́ dànù ẹ̀rí páwọn kẹ́sì ń bẹ nísìn tí wọ́n tún lọ́ọ́ fẹ́ràn kàn tí wo máa fi fọ́ irú ẹran yìí gan akọ láti fi ṣe kíni ọ láti fi paléyà. ká dẹ̀ má gbàgbé pa ti sọ fún wa wípé àṣàkáṣà ni ká máa lọ fẹ́ràn kàn tọ́lọ́n bá fún ọ lówó tọ rẹrẹn gidi kò sí láì fi agbada ń bọ̀ wá bí eléyẹn ṣùgbọ́n mo wá fẹ́ kó gbé champion wọ́n á lọ fi kàn ẹ̀rí ìyẹn ò mú rárá ó tẹ́yẹ ìwú ẹran yẹn bá fi ṣẹ́ kó lè má jẹ́ aláǹfààní àti fi palẹ̀ yá mọ́ yẹn ni pé akọrú ẹran tí wo rẹ̀ ti dá àbọ̀pọ̀lọpọ̀ owó rẹ̀ ti kán dànù wọn ò fẹ́ ká fi pèsè àwọn láì fi bẹ tó fi pé tó bá ṣẹlẹ̀ sáré ẹran léyà kò nípa kẹ́kẹ́ ń pa rẹ̀ bẹ́ẹ̀ tí ìyẹn bá wá ìdí ònílà ìfín yẹn ló fi ń dáa jù bí èyí tí ò léyìn ẹ̀dá rẹ̀ ni pé kò léyìn kì í ṣe pọ́ká tí ìyẹn bá rí mi tó léyìn ó fi ń dáa jù bẹ́ẹ̀ tó bá yẹ kóun náà lèyẹn wá rí níbi tí ó ti rẹ́rẹ́ kò lè fi balẹ̀ ya bẹ́ẹ̀ náà lèyí tí irú rẹ̀ ti gé irú ẹ ti gé àbí èyí tó ṣe yí pé imú rẹ̀ ò sí ń bẹ̀ tí ìyẹn bá rí mi ó fi ń dáa jù ṣùgbọ́n tí ọ̀ bá rí mi ò lè fi balẹ̀ ya. bákan náà ẹ̀rẹ̀ dára fi paléyà ọgbọ́dọ̀ jẹ́ èyí tí ó tóbi dáadáa tí ó sì pé lẹ́dàá pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́run ọba àlekí sọ wípé ẹnì yóò tó bá ń bàbàrà àwọn àmì ìjọsìn fọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí pàpẹ́ẹ́rẹ́ ohun tá a máa fi ń sin lọ́hùn wà ẹni tó bá wá pàtàkì ẹ̀ fa innaha min taqwal qulub ìyẹn ọ̀rọ̀ ọlọ́run báyìí èyí ti pé tó bá pẹrẹ báyìí yọ gbà bí tíjọ́ kìíní àná táwọn ànẹ́bí ọlọ́run bá bá lọ sí ìjọsìn wọ́n bá lọ sí ìjọsìn wọ́n lọ sí jihad tí wọ́n bá kẹrù tí wọ́n kẹrù fún tí wọ́n fi mọ̀pọ́ lọ́run gba sí àwọn òun ni kí mọ́lẹ̀ wá láti sánmẹ̀ kọ́ wá gbé lọ. bá a bá pẹrẹ léyà èyí ti pé o ti rí báyìí pé ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀sẹ̀ ìjọ nẹ́sìrà yín báyìí ẹ̀ẹ́dì pípa yọ ọlọ́run ọba ni ẹnì kí òní máa bàbàrà àwọn àmì ìjọsìn fọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn tíyẹn bá ṣe bẹ́ẹ̀ ajásípọ̀ wà nínú ìpayà tó ti nú ẹ̀mí wa. lófin rinlẹ̀ nù hadith abi umama bin sahal ó ayé anabi sallallahu alayhi wa sallam àmà ń tóbi ẹran ní madina bí kí wọ́n lọ́dà kódà àwọn mùsùlùmí àmà ṣe bẹ́ẹ̀ yẹn àwọn sọ̀hábà yàní pé tóbi dáadáa kódà Imam Malik bí léèrè láǹfààní wà lára torí pé yóò ẹnìkan wá sọ pé ọsọ ọmọ ọgbọ́n sunkún ayọ̀ ayégun ni àbí kí ni wàhálà tiẹ̀ èyí yòówù kẹrin ọ̀sà ti tóbi yẹn yẹn lọ́lọ́lá jù kó dẹ̀ sì dáadáa tún lọ́lá jù nínú ẹran eléyà tá a pa bẹ́ńbẹ́ màálù bẹ́ńbẹ́ bẹ́ńbẹ́ àtàwọn ewúrẹ́ pẹ̀lú hadithi ọlẹ́ni ọba wẹ̀wẹ̀ jẹ̀nẹ́bà níjọ́ ẹnì pa máa ń wí hadith yẹn fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà àpájùlọ àwa tá a máa ń pẹ́ ká tó dé júmọ̀ ó ní ẹni yóò tó bá wẹ̀wẹ̀ jànáàbà níjọ júmọ̀ ìwẹ̀ wọ́nká gẹ́gẹ́ bá ti mọ̀ wípé gúúsùlù lè jànáàbà wajibun ala kulli muhtalim ìwẹ̀wẹ̀ jànáàbà dẹ́dẹ́ lọ́jẹ́ fún gbogbo ẹni tó bá ti bàlágà tó lálà níjọ júmọ̀ ẹ̀rí ẹni tó wẹ̀wẹ̀ níjọ júmọ̀ ìwẹ̀ jànáàbà ìwẹ̀ wọ́nká ọba àmà ti lómi tọ́wẹ̀wẹ̀ yẹn ọwọ́ á lọ sí juma ẹni yẹn dà gẹ́gẹ́ bí ẹni tó para kún mísè ìjọsìn fọlọ́run ọba ẹni tó bá lọ lásìkò kejì ó dàbí ẹni tó pa màálù ṣèjọsìn fọlọ́run ọba ẹni tó bá lọ lásìkò kẹta ó dàbí ẹni tó pa àgbò tíwo rẹ̀ lọ tó ṣèjọsìn fọlọ́run ọba sánà wọ̀tara ẹni ó bá lọ lásìkò kẹrin ó dàbí ẹni tó fi eh, adìẹ tó fi ṣèjọsìn fọlọ́run ọba ẹni ó bá lọ lásìkò àrùn ó dàbí ẹni tó fi ẹyin adìẹ tó ṣèjọsìn fọlọ́run ọba a máa ń sọ fún wa pé tó bá ti wá di pé lè mọ́ mu sálámọ̀ ẹ̀rí àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń kọ́kọ́ ó dé lásìkò kíní ó dé lásìkò kejì wọ́n á kó fáìlì ńlẹ̀ wọn ò lẹ̀ ní kọ́kọ́ pé ó dé lásìkò kíní ó dé lásìkò kejì mọ́ tọ́lá wọn ní ọgbọ́ kútúbà ẹ̀rí tí bá ti gbìyànjú ní kọ́ndíṣàn kan tó lágbára bóyá gbẹ̀gbọ̀n àbí nǹkan kan kò sí sẹ́pẹ́rẹ́tì nígbà yẹn ọlọ́run lè fún lẹ́sìn rẹ̀ kó o pé àníyàn rẹ̀ ti dúró yọ yẹ kó ti débẹ̀ kọ̀ọ̀kan débẹ̀. tábàwọ̀ hadith yẹn a rí pé ràkúnmí ló gbé sípò kéní ńlọ́lọ́lá jù ó fi màálù tì ọwọ́ àfẹ́ fi àgbọ̀ tì. àti hadith abizar radiyallahu ta'ala anhu ó ní wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ká fẹ́rú dọ́mọ amọ̀pẹ́ sì ni ìwọ́n dáa sí ibi súnmọ́ lọ́wọ́ ọba ni ìwọ́n lọ́wọ́ alọ́lá jù lọ́nbẹ̀ àwọn sọ́lá ní èyí tó rẹ̀ bá pọ̀ jù ní o. àti kíyẹn lọ rẹrin one hundred and fifty thousand láti fi paléyà kódà kó má jẹ́ màálù kọjá gbò kìí ṣe ìṣẹ́ráàbù o mẹ́ẹ̀ wíwì kú ìdá àṣọ pé ayé lóun ìṣẹ́ráàbù wa lélẹ́yìn ní àpawó lè yí sọkúsọ lọ ń sọ níbi ìjọsìn fọlọ́wọ́n ọba ẹlòmíì tí ń sì ń táyé kódò lè ní five hundred thousand á fi ṣe fàájì fàájì lásán ló máa fi ṣe ẹwà àwọn ẹni tí wọ́n ń gbádùn láwọn òǹtẹ́ẹ̀lì tó ń gbé òǹtẹ́ẹ̀lì oorun per ninety thousand naira pé alẹ́ ẹjọ́ kan téèyàn irú oorun tá a máa ń sùn tá a máa ń hẹrun yẹn náà ni o irú rẹ̀ náà ni fanu irú oorun ní náà ni o lèyàn ó bẹ́ẹ̀ kéde kó oorun tìyẹn máa yàtọ̀ ẹ̀rí ní alẹ́ ẹjọ́ kan pé yẹn kan sùn lásán ìyẹn ń bíi ninety thousand ninety thousand naira money ìyẹn ń lóorun ojú ẹyọ kan ẹnìkan ọlọ́wọ́ ọba àlejò lè já ọ̀sá wa di ẹ̀kọ́ gbọ́ pé kò fún ìyàwó ẹ̀ lóúnjẹ ó dẹ̀ lè ti tọ́jú bàbá ẹ̀ ó ti tọ́jú ìyá ẹ̀ ó tọ́jú àwọn fámìlì ẹ̀ ìwọ̀nba àwọn ẹni tó dẹ̀ mọ̀ wípé wọ́n jálá ẹ̀ ni ó ti fún wọn ó dẹ̀ ti ṣe dáadáa síbi tí ó ṣe dáadáa sí ọ wá rí pé ohun tó kàn ní pé kò ń pa àgbò tó tágbò wọ́n á lè lò lágbo yẹn wọ́n ní ọ̀ràn fifty thousand ọba ní irú ìsìláàfù ó ní ni tí ọ̀sá àwọn ẹni tí à ń jẹ ni ó kú dá mi lójú pé kéde wá ẹni tí yà ọ̀jẹ́ pé ìyá ń jẹun. ẹ̀rín èyí nu ká dọ́mọ gẹ́gẹ́ bá ti mọ̀ ni ìsúnmọ́ ọba ni àbísọ̀ sálá sọ pé èyí tó rẹ̀ bá pọ̀ jù ni o. àti nínú ẹran ilé yàtọ̀ alẹ́ fi jọ ọba òun èyí tó rẹ̀ bá pọ̀ jù ọ̀nà olè lórí dáadáa. tó dẹ̀ wọn lọ́dọ̀ àwọn ah mo gbowó láti ìjọ sọ́lọ́ ọba sánà ọ̀tàlá káṣẹ́ ní mọ́ Malik rahimahullah ṣé àwa ta wà nílẹ̀ dúdú bí báyìí tọ́pọ̀lọpọ̀ asọ́pọ̀ a máa ń fọ́lọ̀ wọn nínú ìlànà wọn. àwọn sọ yìí pé àwọn náà tún dúró lórí pé àgbò là kọ́kọ́ lẹ́yìn náà lọ́kàn màálù lẹ́yìn náà nira kan mí nítorí pé ẹrin àgbò a máa dùn ẹrin àgbò máa ń dùn àti bá nẹ́bí sallallahu àgbò méjì wọn ló dùn wọn ló ni tọjẹ wáyé àti pé ọba